parí mi òjò ti ń pagún wa bọ̀ ọjọ́ pẹ́ a sì ti ń bára wa bọ̀ ó ṣe díẹ̀ mo ti pinnu pé wà ni wọ́n fi ṣáyà kò sóhun ìyá kan tó lè yà wá ọrùn iṣu làpárò ń kú sí bí gbífa ìkarahun àtẹ̀lé bèbí mi say I do. máa bá ẹ lọ. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ dùn bí oyin. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí. Ìfẹ́ ìfẹ́ ìfẹ́ dùn bí oyin. Ìfẹ́ ẹ káàbọ̀. Ah, báwo ni dẹ. fine. ṣó wa pa. bẹ́ẹ̀ni èèyàn kan ti ẹ dúró dé ìṣọ́ọ̀bù. ta lẹ nínú. wọn náà mọ yìí. Ah. You're surprised, right? David. Yeah? What are you doing here? I came to see you, of course. Um, come this way, Maggie. Okay, okay. One more phone, Eko Jade. Hold on, go to the other store. Oh, yeah, yeah, yeah, yeah. Um, thank you so much, Alan. Yeah. Um, first off, um, you know what? I know you're surprised to see me, but then, mo mo mo wa like In fact, mommy would you it by phone. Come on, It not make any sense. Ó fẹ́ wá sí country o, sọ fún mi o, jẹ́ kí n mọ̀ kó ń They should be. Ìgbà tó máa lọ it's not safe for boya. No, I'm sorry. Can you just please give me a second chance? Mo mọ̀ pé mo ti mess up but then a second chance. Sorry, I can't. Why? Come on. Come on. See, let me tell you something, baby. There's nothing like this. What's going on? You know, shall I do that? pè baby so let's go. I'm sorry kò ń ṣe nǹkan tó rò rárá sórí bóyá mọ ṣọ́ọ̀pù mi gan mi ò mọ̀ náà tó ń tẹ̀gbà tó ní pé mọ́mì náà júwe fún un mi ò ti ẹ̀ ever rò pé bóyá ó máa padà wá sí country I don't have his number we don't talk on phone we've lost contact for so long. Sọ yìí má fìnnú mi mọ̀ jẹ́. Ojókòó síbí ìbáyìí sí wọn fún mi ní àwọn excuse tí ò jẹ́ So o ti mọ̀ pé bọ̀bọ̀ yẹn ń bọ̀ tẹ́lẹ̀. Ah. So ní tẹ̀lé sùúrù náà, o fẹ́ fi ojú mi rírì kúrì ló ṣe mọ̀mọ́ sọ pé kí n máa bọ̀ ṣọ́ọ̀bù ẹ̀ àbí. Mo ṣe máa ṣe báyìí. So yẹ, ó dẹ̀ mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Máa rí kó jẹ́ kó jẹ́wọ́ ló máa ṣe irú tó ṣe yìí kó jẹ́ kó jẹ́wọ́ ló máa ṣe fún mi. I did not. Bísọ̀ yẹn ò ní any explanation láti ṣe fún mi, mo ò sí kankan tó fẹ́ sọ fún mi, you have nothing to say. Kí ló dé tó ń ṣe báyìí fún mi? Should I tell you something ni? Ọlọ́run tó ṣe kẹta èmi àti ẹ̀, ó mọ̀ pé mi ò déètì bọ̀bọ̀ yẹn mọ́ and I'm not even ready to date him again. He only came to my shop to beg for second chance and mo sọ fún pé rárá I swear to God kò sí nǹkan kan láàrin wa. And how do you want me to believe that? báwo ló ṣe fẹ́ tẹ́ kí n gba ipò pẹ̀lú kan tó ń sọ pẹ̀lú kan tí mo fojú mi rí yẹn náà. mi ì lè fẹ́ ṣèrànú kó jẹ́nu ṣọ́ọ̀pù mi náà màmá mi ah. mọ́ he was only begging i'm sorry. ìfẹ́. mo ti pinnu pé wà ni wọ́n fi. David, will you blame me? tó máa kúrò ní countries náà sì pé bóyá èmi àti ẹ lọ́rọ̀ kan tàjọ sọ tó ti kún wọn. láti communicate pẹ̀lú everything was difficult èmi ò reach èmi or anything and I need to move on. Bobby, so you, you knew so well that mo bá padà wá. kí n má parọ́ fún ẹ mo ti rò pé ó lè padà wá mọ́. why. àjọ ní agreement tó dán And then you know, the you know, people get tired eventually. I just got tired of the whole thing, like, oh, ghost to me, me reach everything. So, I'm sorry. So, to my son, say was so be for, you know, over two years. <sighs> you couldn't reach me, you couldn't communicate with me, and for that reason, you care less how I was living over there, and you decided to move on with your life. Don't get me wrong. I am not blaming you for moving on. I'm only saying that I did this because of us. I mean, look at me today. Ṣebí torí pé kí n lè gba pálí ló ni pé we lost contact. In fact, tèmi tún da compared to a lot of people. Nídìí pé lómi fẹ́ gbàwé, wọ́n lo ten, fourteen, twenty years kó tó di pé àwọn rí gbé gbà. But look at me in two years. in need with everything is set. In other words, I'm saying that um, there is no need to share or live with a long distance relationship. I'm right here now. I'm here to correct my wrongs. I'm here to have my woman. I want you back in my life. And yeah, I want to marry you. I need to know where I stand. I need assurance from you that I'm the only woman in your life and I'm your priority. Because mi mọ̀ kéèyàn abandon èèyàn débi pé kò sí no communication nothing no rí on now. This way, like I said earlier, nítorí ta ni mo ṣe lọ I did it because of us. now I am back láti padà wá mú ẹni move. Any mi. A second chance won't kill. You can share your book burúkú kí n tó am bossy bossy. We gbogbo nǹkan to mi I am now a better person and I will love you better. So, I am here for my own. wo, gab es die yeah that's that's what I'm talking about baby, yeah! So, boah, um bolo filmo que nem não, ok, vai ele 16. for real. This is what I've been waiting for. Damn, I missed you like mad. Babes, check him out on him. David ni mo love. fine adé òṣèlú but mi kàn le mo, mi le explain bí ife David ṣe rí lọ́kàn mi ni àná ti padà wá ó dẹ̀ ti assure mi pé everything will be fine um, ó yẹ yín náà mo ti wà truly in love. jọ ṣé ò ń ṣeré ni ṣé kò ń ṣe the same David tó lọ for a long time tó wá dé from nowhere ló sọ pé wà in love with. <laughs> àgọ́ lọ́ọ̀bù náà ẹ̀ No, kọ́kọ́ ni. ṣé mo pé ọ̀rọ̀ ìfẹ́ ò ṣe ń dà sí òun ni kò wà lọ́dọ̀ ẹ̀ òun ló máa sọ fún wa bí òun yó mm-hmm. àbó òun ò yó wọn ah, ò relationship especially ẹni tó ba wa in love sórí bó ṣe wa yín sí tó ti dé tó ti ní ẹni tó ń love ni ẹ jẹ́ ká jọ wà bẹ́ẹ̀ nǹkan tá a kọ máa ni pé ká fún ní moral support that's just it. mo má ṣe sọ̀rọ̀ ju ọ̀rẹ́ mi David bó ṣe wà yẹn ó ní better tomorrow adé náà dá o. but èmi rò pé Mr. Demola ni best option àbí kí n ti sọ pé better for you. tó sọ ní dé the best option fún ọ sìn. ẹ ó dẹ̀ ti dé ó ti dé láti stay forever ni. Ah, nǹkan ti ṣe yìí. káyọ̀dá ti ṣe é kí ló ń ṣe léyìí tó ń gbọ́n kiri. tó bá ti receive call ẹ tó kò wá ẹ wá ẹ wá ẹ wá ẹ má ẹ̀ka fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. the major reason tó jẹ́ kí n bring conversation yìí ni pé i don't know what to do kí lẹ rò pé mo lè ṣe mi ò mú nǹkan tí kì í ṣe. kí ni kò ṣe bíi ti báwo ah, ah. ó ti ṣẹ́gbánu ni bó ṣe wọlé yóò yẹ kó máa nà mí ni. mummy it's not like that mi expect pé kẹjúwe ṣọ́ọ̀bù mi fún David. ẹni tó ti lọ tí ò béèrè èèyàn tí ò ṣe anything ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé mo lẹ́yìn tí mò ń fẹ́ báwo ládémọ́lá ṣe fẹ́ fi pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mi ò mi ní. ta ló ń fẹ́ ta ló ń fẹ́ ṣé mi kọ́ ni mo bí ẹni ṣé mi ìmọ̀ nǹkan tó da nínú ayé ẹni nígbà tẹ bá fi ogún ọdún tẹ fi pilẹ̀ ṣe wèrè ọdún wo lẹ fẹ́ tó jájà ẹ̀yin ẹ̀ ń láti yọ ọjọ́ yìí ẹ̀kan wọlé ẹ̀kan jáde ṣáà rí kókó àárọ̀ àròmíra àmọ́ tó ṣẹlẹ̀ mo dẹ̀ léyàn tó serious wá bá mi tó ní mọ́mí òun ti ṣe tán báyìí báyìí báyìí báyìí ni bí mo ṣe rí mo ti mọ̀ wípé èèyàn gidi ni mo dẹ̀ ti mọ̀ wípé ó serious ni mo ṣe rò pé òkè kò sí wọn ti máa ṣe ju wípé kì í fún àdírẹ́sì lọ́kọ́ abẹ́ mọ́mí mi àti Démọ́lá náà serious I kàn try láti understand ara wa ni ẹ mọ̀ pé tá a bá understand ara wa la fi ní ní problem tá a bá wọlé tán nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn and it's not as if bóyá mi ò love òun náà dẹ̀ nífẹ̀ẹ́ mi but David kàn dé lọ́sọ̀kọ̀ orúkọ ìwọ tó ti fi mí sílẹ̀ tó ti abandon mi for two years ó kàn dé ó ń bá mi sọ̀rọ̀ nísìnyí mm, I don't know what to do. ó dá aṣọ fẹ́ gbọ́ kò nífẹ̀ẹ́ ṣo fẹ́ gbọ́ tòótọ́ kò nífẹ̀ẹ́ ah! ọmọkùnrin ni wọ́n sọ bí eléyìí kò nífẹ̀ẹ́ tó wáyé pé ó nífẹ̀ẹ́ látọjọ́ yìí ni wàá ti bí ọmọ tó mẹ́ta fún kò nífẹ̀ẹ́ tó wọlé tó ń jáde ẹ̀ observe àlàyé ẹ̀rọ ah, ah, kí ló dé kí ló dé ṣé wọ́n tí o bá ti rí nǹkan tí o dá ṣé kò yẹ kó mọ̀ ni eléyìí tó dé ń sìn david tó dé ń sìn ṣé wọ́n ti mọ̀ pé nǹkan tó dá nìyẹn ni o ní láti rí bí ìgbà tó ń bá ní sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ bó ṣe ń sọ báyìí ó wọnú etí mi lọ nítorí pé mo ò pọ̀rọ̀ gidi ló ń sọ ó dé ni mo ṣe wò pé òkè kò sí kankan ju pé kó máa bùkún abẹ́ ẹ̀ hmm? ọkọ mi báwo dẹ̀ ni tìbí ńkọ́ ṣé kò ṣàṣì ẹ mọ́. rárá mọ ìyẹn ti stop me tẹ ṣeré nǹkan báyìí. lágbára lọ́wọ́ ọlọ́run kò ní ṣe é mọ́ ìyẹn ti di àfìsẹ́yìn tẹ́gùn fi ṣọ́ kó máa gbádùn ara ẹ̀ ló kù báyẹn sí. bọ̀ mú mi ṣe ṣọ́ọ̀pù tí mo bá lọ fẹ́ David padà nísìnyí mi ò ní ní any problem because mi fẹ́ nǹkan tádé mọ́lá tó máa máa ṣépè fọ́tà mi àbí tó máa máa rò nǹkan burúkú ẹ mọ̀ pé breakfast mo fún ah, ah. un. <laughs> o bá fún breakfast kó fún dinner kó fún lunch kò sí nǹkan fẹ́ ṣe fún ẹ ibo ló wà lé fún ẹ sí kí ló ti ṣe nínú ayé ẹ kí ló ṣe fún wa ṣọ́mọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wá bí ni àbó gbé mi lọ sí Dubai tó lọ́ra lé fún mi ni kò sẹ́pẹ̀ kankan tó ní pẹ́ni tó fẹ́ ṣẹ́ fún wa o kò sí kankan tó fẹ́ ṣe o torí èmi ò ní la ojú mi sílẹ̀ kíkà kó wá kó wọ̀ so lẹ́yìn pé kó jára mo pápápá kadẹ̀ mo nǹkan tó ń lọ dẹ̀ ló kù sí i ọmọ màmá ọmọ màmá ẹ̀ okay now. kí ló wà ní ewu fẹ́ jẹ. kí ló fẹ́. ṣé láwọn ẹ̀fọ́ máa ń ròyìn ẹ jẹ́ kí n. pẹ̀lú iyán. ẹ eh. Abi, I swear mi ò the parọ́ from ọmọ tí kò lápàdánù already just an hour will do right. David. Uh, uh hold on hold on máa ń pè é padà. I know this face. Motiroji, ti rójú right? So how may I help you? David, You can come for kó ṣe for me. Okay. I want you to stay away from Bisoye, and that is the reason why I'm here. Um, what's your name again? Ademola ló call me. Okay. Um, Ademola. Eh, kò yé mi o, torí mi because to start with ṣé nítorí pé èmi ò wá challenge mi ò wá takulẹ̀ lórí ọ̀rọ̀ Bísóyè ló jẹ́ kó fi hàn pé nígbà tí ọ̀bọ yìí ti ń gbé America. àbí tó ṣẹ̀ṣẹ̀ láti amẹ́ríkà ọmọ mọ́ mi ni bàbá kí ló dé kí ló dé tí ajá ẹ̀ tó ń lé ìkòkò ṣé fẹ́ fi kú ṣèfàjẹ́ ni. If you upset me, young man, mo máa shake fún ẹ. Mo dẹ̀ máa fi ìlú ilẹ̀ tí kò ní sí anybody to mama whereabouts me. David, I know you very well. Oh. Mo mọ gbogbo details ẹ. Gbogbo profile ẹ kò sí èyí tí mo mọ̀ nínú ẹ. Àmọ́ gbọ́ mi. Inú ayé òun láyé ń gbé. Ayé jayé lọ èèyàn jẹ́ èèyàn lọ David Bùnmi ayélékè máa yẹ káyé yẹ yìí ẹyin tí ayé bá tún yẹ ayé náà ló tún ní tí o bá fi bí sóyè sílẹ̀ ìdí tí ẹ̀dìyẹ fi ń da ìtọ̀pọ̀ mọ́gbẹ́ máa jẹ́ kó mọ̀ máa bí ìwò. Young man, you're a joker. Hmm. Èmi. <laughs> Èmi. Okay? Hello. Oh, you are looking good. You're not looking bad yourself. Thank you. Hi. Um, Romola, èmi ni mo pè ẹ́ lóòótọ́ tí mo sọ pé mo fẹ́ rí ẹ. Okay. Romola, báwo ló ṣe máa ràn Eh? She be Ẹ́ so bí Bísóyè bó ṣe máa bọ́mọ mi lọ́wọ́ lélẹ́yìí tí mo ò ní anything ṣe sí mi? Well, it's obvious Bísóyè likes someone else and èmi láìkẹ́. <sighs> as God will have it Oremi mi padà sí mi lọ́wọ́ ni ṣèbí èmi ló kọ́kọ́ if not for school and all to Jekin, kí n busy ló fi pàdé ọ̀rẹ́ mi ó dẹ̀ meet ọ̀rẹ́ mi through mi am I right? Um, but now I have you tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi tí mo pé since time méjèèjì ti ń fẹ́ra wọn kí n má jẹ́ hindrance láàrin ẹ̀mí jẹ́jì kí n fi yín sílẹ̀ mo ní ìsìn ọlọ́run dẹ̀ ti ní pé yẹn máa so I like you and I want you. wọ́n ṣe bí ọ̀rẹ́ ṣùgbọ́n ọ̀tá ni. bẹ́ẹ̀ eh, ọ̀rẹ́ mi ìwọ gbé lọ sí kitchen. kúnlé sún fún mi jàre ó ti rẹ̀ mí ah, ah, mo ṣe máa pẹ́ mo ti mọ̀ pé mi mo máa dáná lé nìyẹn o ṣe díẹ̀ a máa ń ra lọ́la má wàá pẹ́ open shop o. ọmọ tí ó pẹ́ dé nọ́mbà wa ó tún dé sojú ṣe òròjọ títí lọ́sẹ̀ kó tó fẹ́ẹ́ ṣe ìbàjẹ́ o. bá bó ṣe ń sọ̀rọ̀ ó dẹ̀ dorí tọ̀dọ̀ mi nísìnyí wọ́n yẹn lẹ́nu mọ́ mi ṣé kò yẹ kẹ́ ti wá àkọ́kọ́ jẹ́ kí n tó dé ni. tó bá tẹ̀ wá dísàgbé mi ò dáná ńkọ́. <laughs> Mm-hmm. jẹ́ kí n sọ reason customer kan ló wá sí shop náà. Ah, ọmọ kan tó máa ṣe kò ní ìdẹ́jọ́ yìí ó mọ̀ ó fẹ́ mọ̀ mọ́ ó mọ̀ mọ̀ ṣe tó ah, ah. ṣe tó dáná. ẹ mọ̀ nǹkan ẹ má yà mí jẹ mo ti gbọ́ mo máa dáná ẹ ṣàwà lọ help mi ẹ shop mo ti ń bọ̀ ó ti rẹ̀ mí. náà ọmọ pé àkókò síbù à ń ṣe bẹ́ẹ̀ wọ́n ló kàn wọ́n náà ló máa fèsì. àkàlẹ́ ṣe fún mi o mi ò bá má ti jẹ́ kí rádé lọ nà bó ìwà yẹn kò bá help mi kó tó máa lọ lé. màmá pidgin sí ló lọ fẹ́ ṣe plan work ní stop ẹ̀ àti fẹ́ kú bá ṣe wà ẹ̀ ọ̀dáná o ti àwọn ọmọkùnrin tó ṣẹlẹ̀ níbi tó bá dáná yẹn tán babe ta jẹ oúnjẹ yẹn tán out deal ó wà nílẹ̀. mo ti máa ń bẹ́ ju mo ti máa ń fast forward jù sórí gbogbo ajáde àní sọ anything fún ẹ. ilé mọ̀ bówó yìí kẹ́ sọ́kẹ́ má sọ gan mo máa ṣe tèmi ẹ jẹ́ kí n ṣe ń jó ti rẹ̀ mí. máa ń gbọ́. náà ó ní àwọn ọmọ ìgbìmọ̀ mo fẹ́ múlẹ̀ dẹ̀gbọ́n yẹn lórí nàìjíríà láìpẹ́ ẹsẹ̀ wọn ìwọ láì kó máa yá nǹkan ṣá láì ṣàfiṣe tó bá já wá gbà wọn yẹn. ikú àǹtí ẹ àfiṣe ni o. mi lọ́kàn tẹ̀lé. àtúmọ̀ kan tó wà lórí ẹ̀yìn wà láì wọ́pọ̀ ló máa. ó yá ni torí àtàárọ̀ tó ti jókòó ló ti ń ṣe snap ó tètè dá padà ni kí n ṣe báyìí ṣe ni. kò kọ́ ẹ́ lifestyle ni pákéjì ni jẹ́ ìjọba wọn ní pátákó wọ̀. lójú kù ni. a pàṣẹ ó ti dáná tán. máa rọra. yes ma. <laughs> mama àmọ́ ṣe mọ̀ pé ọkàn mi ò balẹ̀ lórí kinní kékeré tẹ fún mi. a sọ bẹ́ẹ̀ mu atakere ni òun ló fi ṣọkọ ojú pátá kéré ju kiri lọ ọkọ ojú ni ó mọ ṣe èyí tèmi mú lé ẹ lọ́wọ́ yìí <laughs> ah, má fojú di o èmi mọ̀ pé ó tún padà wá dúpẹ́ lọ́wọ́ mi ah. ṣé ti wọn mọ nǹkan tọkàn mi ò ṣe balẹ̀ nítorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi tẹ̀rọ pé bóyá ẹ kò máa pe orúkọ ẹni ẹ tẹ bá ti pe orúkọ ẹ bá kẹ́kọ̀ọ́ sàsìn ni kí gbogbo ẹ̀kọ́ òṣìṣẹ́ ni mi mọ̀ pé kíní kékeré báyìí lè máa gbélé mi lọ. kò yí ọ ni ètò èyí ọ ó sì pọ̀ kí tó yẹ lọ má fojú dí o èmi mo mọ ohun tí mo gbé lé ẹ lọ́wọ́ èmi kì í ṣẹṣẹ àti ṣe ni ah. ọkàn ẹ balẹ̀. màmá kó yá ṣiṣẹ́ ni o oh. kó ṣiṣẹ́ ni o. Ah. ṣé o rí i pé àwọn kan fọkàn fọkàn rẹ kọ fẹ gbàgbé òṣìṣẹ́ débẹ̀ ni. ẹ̀ẹ́ ah, inú ló ń so náà ń so náà láàrin gbogbo wa kó jẹ́ pé èèyàn kan èèyàn kan ṣoṣo ọkùnrin méjì wọ́n dẹ̀ máa du òun nìkan ṣé wọ́n forí tiwa gba pààrọ̀ ní kí ló dé. kì í ṣòwò àná ah. ṣiṣẹ́ níbẹ̀ ni ah. àmọ́ ní báyìí o ó wá bà ní kò bàjẹ́ o ìgbésẹ̀ tí wọn náà gbé sí ó dáa jù. Ah. ọkọ ọmọ máa bù ẹ báyìí ní bìtìbìtì àmọ́ wá gbọ́ o ó ní kìlọ̀ kan ìkìlọ̀ náà ni pé o ò tún gbọ́dọ̀ gbé gbèsè kankan lọ síbòmí lọ ṣe àìdá ṣe yẹ ó léwu o eh, ó léwu. ibo lèmi tiẹ̀ mọ̀ tèmi fẹ́ lọ tẹ́lẹ̀ eh, eh, ṣé ṣé mi tiẹ̀ lè lanu sọ fún yàn ta ni ṣebí tó ń jẹ́ ìmú ṣe wá sọ fún yín mi lè sọ. fọkàn ẹ balẹ̀ ah, ṣé òun nìkan náà dálé ayé fún. Ah, ó sún èmi náà. ọ̀nà tó gbégbá yìí òwúrọ̀dà ẹ ṣe mọ̀ tó yẹ. ẹ ṣe gan mọ mo ah, dúpẹ́ ìyá mi wọn <laughs> tún máa pè yín kò dọpẹ á jẹ fún ẹ àṣẹ wàá padà wàá tún wá yìn mí mo ti gbọ́ wa. fọkàn ẹ balẹ̀ o. mo ti gbọ́ ma. wá wo fọkàn ẹ balẹ̀. ok wa. wàá délé láyọ̀. àmín. bó bá délé kó pè mí. mo ti gbọ́ ṣé ọ̀rẹ́ mi báwo máa ṣe máa lo ilé ìbáyìí. Ah, ọmọ máa mú náà ni bó bá ṣe fẹ́ mú o lè mú láàárọ̀ o lè mú lọ́sàn o lè mú lálẹ́ o tún lè mú sí ìbọn mú sí i. ó ń test bákan. ìjọba ò lè ṣe fẹ́ kó test ṣe bí ìgbà tí mo dé ń sin mo sọ fún ẹ pé omi àdúrà tó gbé fún mi kí n fún ẹ ṣé kó tún bẹ́ẹ̀ fi ṣúgà sínú omi àdúrà ní o mọ̀ pé mi ò kì ní taste so bí mo ṣe wá rí taste ẹ̀yẹn bó eré kọ́ ló ń ṣàjọ kájọ láwọn ìgbà ìwọ náà tó dẹ̀ ń sáré kiri inú ogun mi ò kì í so bí mo ṣe wá rí taste ẹ̀yẹn bó eré màá kìpé ní ìbá ìwọ náà tó dẹ̀ ń sáré ọ̀gá ò jọ jíjọ́ wo ni ìwọ di àdúrà tó gbómi àdúrà kiri ẹ ká tó wá sọ pé ó gbómi àdúrà wà ṣé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí i eléyìí tí ẹ ní tó bá ti di ti máa gbé tọ̀dọ̀ wa jọfẹ́ lè sílẹ̀ fún máa mú. kí ló bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ gbogbo nǹkan ni kéèyàn ra wíìgì ó máa fẹ́ ra owó jíjẹ pọ̀. báwo la jẹ́ pé nǹkan ayọ̀ la máa máa jowó ara wa sí kò ń ṣe bíi tógun ṣíṣẹ́. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti gbà bíi bíṣọ̀pù àti everything ta ní ìdílé. Ah, ó bá rántí ẹni ọ̀dọ́ ẹ̀ ó sì èmi tí mo sọ́jà mo jẹ́ kí n tẹ̀lé yín. bá mi tọ́jú ẹ̀ mo trust yẹ fún mi. dájú dájú ta ló ń wò mí ṣebí nínú mọ́tò náà mo máa jókòó sí. ó yẹ jẹ́ ká lọ bọ́ ẹ pẹ́ o ẹ má tètè dé o. wọ́n ẹ pé wọ́n ń lọ ni ó wà lára ẹ. lọ́kẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n á gbé lẹ́sùn wá fẹ́ ẹ ní respect mi nílé ó dẹ̀ máa ń dùn mí gan. Hello, baby. What do you mean you're not coming again? I don't understand. You said we should be here. Àti wọ́n bí látẹ̀kùn mi ò rí ẹ. Òun What do you mean you're not coming again? Say it's fine. Ma worry, ma worry. O kàn fẹ́ bá dé mi but it's fine. Don't worry. Babe, ẹ kò imagine me Ó sọ pé òun wà mọ́. Òun wà sí. Òun sọ pé òun wà mọ́. Let's give him more time. she gave him more time. What kind of insult is that? I want to stand up. Oh, yes, so People don't know. Calm down. No. Remy. Wow. Any be your coming. Fear me. I just want to ask you a simple question. Hmm. A simple question that means the entire world to me. Ọ̀pọ̀lọpọ̀ Ife Lotifori Shopon. As a result of the other party leaving this country to go search for greener pasture. Àmọ́ gbogbo ìgbà tí mo wà nílùú òyìnbó bí mo ṣe ń ṣiṣẹ́ gbogbo ìyà tí mò ń jẹ kí n lè kó ọ̀rọ̀ wálé. Ìfẹ́ òun ló keep me going. Oh I'm using this opportunity to ask you, the love of my life, Bisoye, please. Will you marry me? Marry me. Say yes, yes, Marry me. Yes. Yes. yes. bọ̀ ọjọ́ pẹ́ a sì ti ń bára wa bọ̀ ó ṣe díẹ̀. wọ́n ti pinnu pé wà ni wọ́n fi ṣáyà kò sóòyà kan tó lè yà wá. ọrùn iṣu làpárò ń kú sí. bí gbígbó àyíkára wọn àtẹ̀lé. Thank you very much, I swear. Baby, I'm sorry, God, just. Oshé, kò sí. o ṣe ọ̀rẹ́ pé mo change kan bíbá. thank you very much. okay go take care. Ah. ẹ káàsán owó yín tẹ̀ ń wá àwọn ọlọ́mu sójú bíbẹ̀ lọ́ọ́ yẹn ṣí pọ́ọ̀sì yín mọ̀ fún ọlọ́run kí ni gbogbo ọ̀rọ̀ rárá tó ń sọ lẹ́nu èmi mọ́wọ́ ṣe fẹ́ máa disgrace mi. àǹtí ẹ káàsán mi ilé jalè o but mo fi fọ́ọ̀sì mi sí ṣọ́ọ̀bù mọ́mọ́dé yìí ẹ̀ ń bè ló wà ń bẹ̀ gbàtíwápá àdé èsì pèlú àbẹ ọ ti ọtún bẹbẹ ó wà ọmọ ọba ni o ẹ ṣe nọmba ó ti yé. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jọ ẹ̀rẹ́ ń tẹ̀ bá sọ̀rọ̀ ni ẹ̀ ní ìdúró ẹ̀ ń tẹ̀ bá sọ̀rọ̀ ìrọ̀rí èyí àdúrà èyí ní kékeré àbí wọ́n fẹ́ ìfòlẹ̀. ẹ àǹtí mo mọ̀ kan tí mo sọ ṣojú mi báyìí lọ́ọ́ ṣe mú. ọlọ́run rí wọn. disgrace èèyàn ṣé irú mi ni mo máa thousand naira ọmọ kọ̀ọ̀kan tó dẹ̀ bí mi nínú lélẹ̀ tó ní kí n dúró sí ṣọ́ọ̀bù ọ̀pọ̀ fẹ́ lọ ra nǹkan. sori laminate yẹ ẹ kó n bá yín ṣeré. ẹ ẹ ẹ wọ́n kọ́ ọ́ sí wọ́n bá yà gan. kẹtẹ̀lé wa. ọ bá bí yàrá kó pèsè gomẹ. ọmọ tó máa fọ máa fọ mi mú ọmọ èmi ẹ mọ ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ẹ mọ pẹ ẹ mọ pẹ èmi ni mo mọ èmi ni mo mọ wọn yẹn èmi ni mo mọ ibi ni mo fi sí èmi ni mo mọ ẹwọ ẹwọ èmi ni ẹwọ ibi ni mo fọwọ́ yìí. ẹlẹ́sìn láti mo sọ pé mo rí ẹjì ni ó yẹ ká yẹn sẹ́yìn ẹ̀ gbogbo ẹ fún ọ̀pẹ. ẹ ẹ mójútó o ṣé kò ní pa ẹjí mọ́tò yìí. ó ń gba yín lọ ó yẹ kó mọ̀ ó yẹ kó tún pa ọmọ gbogbo yìí. ó sì rọra fún ẹ ó lè. Mo dẹrùn mo dẹrùn mo dẹrùn. Kò dín kọ̀kọ̀ kò dín kọ̀kọ̀ ọdún kan. Ọdún kan. Ojú two thousand naira. Ojú two thousand. Oh yeah. ẹ̀rìn ilẹ̀ mú lọ́bì kan nínà. àwọn dà ṣé ẹ̀dẹ̀ ṣú ọ̀pá wọn rè. ṣé kò sí kí ló ṣẹlẹ̀ ẹ̀ka sàn. madam àwọn àbúrò mi náà pè mí sí wọ́n lè wá sí ṣọ̀pẹ́ ẹ̀wà coke ẹ̀dẹ̀ ra snacks kọ́ tó yíjú kọ́ tó là wọ́n lè ti sá lọ like me understand. I beg your pardon ta ló sá lọ kí lẹ̀ ń sọ tí ó dùn èmi wá ra coke mi ò fún ẹ lówó ra kóòkì tán ẹ fún mi lówó ẹkọ sá lọ ni. don't repeat mo sá lọ tó bá repeat ẹ mo lè gba ojú ẹ kí ló ń sọ náà. ẹ ọ èmi ni mo wá ra kóòkì lọ́wọ́ ẹ̀ náà kí o fi dá mi mọ̀ mọ́ ni. àwọn náà wọ́n rà kan ṣe mo jẹ́ wọn àwọn náà wọ́n rà kan. èmi náà tiẹ̀ padà lọ ra snacks lọ́dọ̀ wọn mo dẹ̀ ra coke mo dẹ̀ sanwó. tí ẹ bá rò pé àmọ́ ọ̀gá yà wá wọn ọ̀gá yín o gbọ́dọ̀ wá mímì wá láti pariwo wọ́n ti àkọ́kọ́ fẹ́ àwọn dẹ̀ ti sá lọ ẹ kò wọlé kẹfí mi ló lọ because tí máa bínú mo lè tẹ́wọ́ gbọ́ ṣọ́ọ̀bù yẹn rúṣà. èló ni owó yín ẹ̀rẹ́ ẹ bá àzọ̀gá mi bá èló lówó yín náà. ok ah. six hundred naira ni nǹkan tó ga rà. yes ní ọ̀rọ̀ yín kan náà yé ṣọ́ọ̀bù kan yẹ́nu pẹ̀lú gbogbo tòkè ẹ̀kọ́ máa. ó yẹ ti tó yín èwo ni wèrè gan ó ti tó yín ṣé lọ́wọ́ wọn yín ni. báyìí kí pariwo káwọn èèyàn máa ń jẹlẹ ní. báyìí mo jó wọ ẹni. ẹ jẹlẹ ní. ó ti wo jọjú náà. ní ẹ̀sọ́ bẹ́ẹ̀ jẹlẹ ògì ìjẹlẹ náà. mi ò jalè. ó yẹ mi gbọ́ ó yẹ ẹ ẹ lọ́bọ̀ wọ́n fún àtọ̀kẹ́ ìgbà ó máa fún tani ní ìgbà ọgá yẹ ni wọ́n ń yẹsọ ni máa pa á ó ọ̀gá ṣe ẹ̀yìn ìgbà. máa lọ máa lọ. máa ah, lọ. wo ìtàlẹ̀ ẹ̀wà. gbogbo dàrú. ó sì mí lójú. mo mi ó mi ẹ má jókòó tẹtẹrẹ nítorí ọ̀rọ̀ mi o ó mi kò yé mi bó o àtìgbà tí David tó ti fún mi ní ring ẹ̀sìn ti pọ̀ jù ibi kan máa ti ọ̀tún ní nǹkan tó kan kí n tó wo pé ṣé mo tiẹ̀ ní ìdẹ̀ ah! ẹ̀sìn ìtìjú ìti pọ̀ jù mọ́ mi kàkà kó tó lára mi ṣe ló ń pele kí sẹ́ cannot even walk freely again mi ìgbẹ́ gbogbo àwọn ará àdúgbò gbogbo àwọn èèyàn ti rí mi bí ẹ̀ wọ́n ti fi mí ṣẹ̀ sí wọ́n ti fi mí ṣe lẹ́yà mú mi ẹ̀ má dákẹ́ mú mi ẹ̀ má dákẹ́ kò yé mi mọ́. mi ò dákẹ́ ọkọ mi mi ò sùn tẹ́tẹ́rẹ́ ṣé bí wọn náà mọ̀ ikọ̀ tí mo ní kò dà sómi ṣé ò lò ni. mo mi mo lọ ẹ̀yin lè kó mi sílẹ̀ o ẹ̀yin ni o because ẹ̀yin lè ọba fojoojúmọ́ sọ pé kí n lóko kí n lóko why is it tó bá ti bẹ̀rẹ̀ pé mo fẹ́ back on this journey ni gbogbo eléyìí máa ń ṣẹlẹ̀ fún mi ìwé ogun tó kọ́ mi ó ti di dodo máa sùn kó ó ti dodo kó lọ́kọ̀ ṣé bíbí kọ́ ni mo bí ẹ ṣé ò ní bímọ ni. Ah, ọlọ́wọ́ ibo lójú ẹ wá o ibo lójú ẹ wá ọlọ́wọ́ ṣàánú mi má fi wá sílẹ̀ má jẹ́ kójú tì wá o. àìsí kò rí bàbá tí mo lè ṣe ògbà wọn rẹ ti sá fún mi o. bàbá rẹ bá mo jẹ níyà o. mi ò mọ bí tókù tí mo lè ṣe mí lára o. mi ò mọ. mo fi kò yé mi o ọkọ mi ó fẹ́ kí n máa sunkún àbí wọn nìkan kọ́ lójú tí ojú tì mí náà ṣùgbọ́n kíní kan ni mo fi dẹ́ ẹ lójú mo mọ̀ wípé bàbá tó wà lókè yìí bàbá tó wà lókè yìí bàbá tó wà lókè yìí ó ní òun ò ní fi wá sílẹ̀ sínú òkùnkùn tọ́jọ́ ibi máa fi dé. ó lè jọjọ ibi lè jọjọ ibi kò yé mi wá. má sunkún bọ̀ ní ìjókòó tẹ̀tẹ̀ rẹ̀ ṣe ti gbọ́ bí mo ṣe wà sí mo ti wà níta mo ti wà níta mo ti gbọ́ pé mo ti wà níta ọlọ́run lè máa ṣe gbogbo rẹ̀ kò lọ sí fún wọn ṣùgbọ́n mo ti gbọ́ pé mo fẹ́ ṣe lórí ìbò ìṣọ́dún mi. ẹgbẹ́ ọkọ̀ àwọn àti ọmọ yín ló rọrọ̀ bí ọmọdé ọ̀sùn ọmọdé ọ̀sùn. But why? I mean, I really don't know myself. I mean, ó kàn call of wedding just like that. I mean, ó ti ro ro ro ro pé kí ló lè fà kí I mean, she she's not even saying anything to me. Nítorí mo ti bèrè pé kí o ẹ̀yin tẹ́ jọ rẹ bóyá ó me kankan tẹ́ mọ̀ you guys just fill me in. Actually, ó ti pẹ́ mo ti rí like four days ago mo ti rí last. Really? Yeah. I mean, mo ti náà sọ pé okay, uh, David. just take a chill pill. She's going to come around pretty soon. When? Igba will never come around. I don't know what's happening. Uncle, we are catching for many times. Exactly my point. I do not have luxury of time. I came back to this country for a purpose, uh, and the purpose is for us to get married. Tabadet's married, so I mean, I'm not bad assisted so I don't get. Important will come at day. This is the two of you, ẹ̀yin méjèèjì and uh, I believe whatever it is, ẹ lè resolve ẹ̀ right? Maybe you should still give her more time, please. Okay, you know what, sir? Let's do it this way. Um, ó possible kó jẹ́ you know, ó tìjú àbí kò mọ bó ṣe bá mi sọ, ó possible kó jẹ́ pé àpò mo ti ṣe. I have a strong feeling that there's something I don't know that you guys know. Why don't you just

at zero late, like we have to be somewhere aside this place. I thought you said you had the whole day when you called earlier. Eh. No, bẹ́ẹ̀ ni, I need the whole day, kò sí kòkò bí kò síbi tá a Can we just èmi eh, eh, hmm. ló ń pè ẹni tá a fẹ́ lọ bá yẹn mi ló ń pè we have to go yes right now ó ti pè é go ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nípa let's go. báyìí jeez kò sí ọkùnrin tó pété ká ìlú òkùnkùn ló wà nípa ìwà ẹ jẹ́ ká lọ dìde náà díẹ̀ dìde jẹ́ ká lọ. Yeah. Oh. Yes. You want me to walk you guys? No, it's fine. How oh, we doing? Oh. And, all right. Okay. ṣọ́ra fún wọn. tó bá rí wọn nípa ìrìn wọn ẹ ó ti dá wọn mọ̀. Ṣọ́ra oh, fún wọn. I'm so so sorry. Yeah, what's up? How are you? Mm, no, okay. Ah, Ọ̀gá ọpẹ́ o. Jọ tó yọ lọ ọmọ bínú. Wọ́n lọ gba BRT lè lọ mú mi. And you know what that means in Lagos? Of course, mo mọ dáadáa. Ah, ìwọ náà ti mọ bí kò ṣe rí tẹ́lẹ̀ kí ló dá lọ gba BRT lè. Mo mọ mo ń rọ̀ ṣùgbọ́n mo rọ̀ lè nà án. I'm sorry, I'm here now. Uh, it's um, okay. Yes, what today, but check our later concern. Ah, Rabola, mi ò rò bóyá meeting really hold now. Because to be honest, mo ti pẹ́ fún ibi tí ó yẹ kí n lọ. So, hold on. At least just give me like five minutes of it. Hmm? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tí mo fẹ́ lọ bá wọ́n fún mi time. So, dẹ̀ máa pa àwọn ti Yankee, they stick to time. I know. But then, if you are assuring me that ò nílò ju less than five minutes how more years. I won't. Okay. <laughs> Uh, nǹkan tí mo fẹ́ sọ náà really pọ̀. Okay. Um, the thing is, I like you. Mo mọ̀ ẹ́ náà. Um, uh, no. Nǹkan tí mo mìíràn pé èmi àti ẹ̀, you know, like, <sighs> I love you. I love you so, so much from the depth of my heart. Just... Romola. Yes. Momo, ah. but like... Really? Èmi náà dẹ̀ like ẹ. Ah. Àmọ́ fẹ́lẹ̀ tó ń béèrè yìí, kò lè ṣeé ṣe náà. Why? Torí Bísọ̀yé. Ọ̀rẹ́ Bisoyi, Bisoyi, Bisoyi all the time. But Bisoyi has nothing to do with this. Nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin mi àti owó nǹkan ṣe pẹ̀lú Bisoyi. Yes, I, I, I, is it not that same Bisoyi? Bisoyi tí ó ń jalè káàkiri ni wọ́n like. Tẹ́mi dẹ̀ dúró síbí by. I have everything to give you. Wo mi now? Ah, ọmọ pé náà, ọmọ tán síbẹ̀, wá sọ̀rọ̀ Bisoyi. Which Bisoyi? it's very obvious pé ọ̀rọ̀ tèmi ò fẹ́ yé ẹ bọ̀ tí wọ́n gbàgbà tí ọ̀rọ̀ tiẹ̀ tó yé mi tèmi dẹ̀ mọ̀ pé nǹkan tó ń bèrè kò lè ṣeé ṣe. wọ́n kó tó wọ́n tẹ́lẹ̀ lórí wọ́n ṣe bí ọ̀rẹ́ àṣẹ ọ̀tá ni wọ́n jẹ́ àní wọ́n gbẹ́ kòtò wọ́n tẹ́ nílé lórí wọ́n pé káwa sùn lé ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ò yẹ láwùjọ o ẹ ṣe sí ọ̀sìn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o wọ́n fojú jọrẹ́ ṣùgbọ́n àwọn kékeré mi tètè sọ fún yín kó tó di pé ẹ wọlé tó wọ́n tún lálejò kó tẹ̀ mọ́lẹ̀ jẹ́ pé bóyá tẹ bá lálejò ogun fàáhùn fàáhùn àlọ́ ṣẹlẹ̀. túnjí Ah, kí ló dé kí ló ṣe. ẹni ọ̀rọ̀ tẹrí balà wá ti ẹ̀ ṣe fi hàn padà pé tó jì. so ìwọ ni àlejò tó ló wà nílé. èmi ò kí ń ṣe àlejò ilé boyfriend mi ni mo wà ìwọ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń wá kí ló wá ṣe rí. boyfriend èyí used toy tèmi tí mo lò tí mi ò lò mọ́ òun ló wá embrace ló package ló di new thing lójú tẹ́lẹ̀ ní ilé boyfriend. used toy àbí wọ́n gbé sílẹ̀ wọ́n làwọn ò ṣe mọ́ ó wá ń ka ẹ̀ lára torí pé òde bíbá yìí sọ orí mi nílé ọkọ mi pé mo pé mo fara balẹ̀ mo wá in fact mi ò tiẹ̀ ní nǹkan bẹ̀rẹ̀ sí kí ló wá wá kí ló dé ṣé wá dọ̀gùn lẹ́ẹ̀ bíbá yìí kí lẹ̀ wá kí lẹ̀ wá kiri kò sí ilé ẹ máa lọ. you know one thing i love about you even when we are friends o máa ń láìkí kó máa pọ́nra ẹni. Hmm. jọ kánádà náà eh? nínú kópítì jẹjẹ wa iná wọ́n wọ́n mi the last time i checked i'm happily engaged hmm. with amazing guy kí ló ṣe é. nígbà lójú ọ̀tẹ̀ ṣe tiẹ̀ ní ohun tí ẹ̀kọ́ wa ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ tọ́ ẹ̀ ti dé tì í ẹ ní kíni ní kíni ní kíni ó ẹsẹ ó lè ti dọkọ tèmi kí wá ló dé. mi wà frustrated. mi ò wà frustrated ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ wá máa lọ tọ́lá ti lọ sẹ́kọ̀ọ́ lọ́la ríǹgì kọ́ńsì ó wá ní ìyà ìyẹ ẹ̀mẹ̀ǹgẹ̀ ẹ̀mẹ̀ǹgẹ̀ irọ́ náà ni tó fẹ́ wá dògùn sílẹ̀ ni àbí kí ló fẹ́ wá ṣe. wọ́n bí wọlé bá mi gbé fáìlì ká má pàdé mọ́ mi òní tí mo fẹ́ wá ṣe ń bí. fáìlì wo ẹ ẹ ẹ ẹ má wọ wọ́n ti ráǹpù ẹ̀ bákanbákan mo ẹsẹ̀ géètì ẹ̀ padà kí lẹ rí ma. fáìlì ẹ wà lọ́wọ́ ẹ ni mo débi lò sọ fún mi olóṣì tó ṣe yín bí bọ́tì laptop. ǹjẹ́ kí kí ni ì máa sọ̀rọ̀ sí i. èmi ni kí ni èmi ní kí n kò lè jọ mí lójú mọ́ kò lè jọ mí lójú ẹ ó wá gbé fáìlì bí báyìí sí ó wá gbé watermelon lòdì káká lòdì kúkú ló gbé watermelon ló wá fẹ́ fi kọ́kùnrin mọ́lé ó lè ní fáìlì ẹ fẹ́ gbé ó lè ó lè ọ̀fọ̀ ọlọ́run ẹ ṣe ìyọ̀lọ́wà ìyọ̀lọ́wà ilé gbọ́sẹ̀ náà lọ́wọ́ yẹ́ẹ̀ ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ṣó gbádùn ṣé ọjà wèrè àbúrò ìbúkú ni ẹni ní kí ni. wọ́n ní mi ò jẹ́ àtọ́rí ọkùnrin o máa ah. ń sọ̀rọ̀ ọmọ yẹn kó má bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún nígbà jù. Ah, ah, wọ́n yà dá yín àbúrò ẹ̀ yẹn. ṣé bí wọn lọ fà á. ọmọdé ìbúkú ni ẹ bọ̀ ṣé ọmọdé ìbúkú ni ẹ bọ̀ ṣé ọmọdé ìbúkú ni ẹ bọ̀ ṣé ọmọdé ìbúkú ni ẹ bọ̀ ṣé ọmọdé ìbúkú ni ẹ bọ̀ ṣé tí mo bá fún ẹ ní ẹyọ kan ṣe ò ní gbọ́rọ̀ mo tó fi máa jáde láyé. bàtà ìta yóò yóò ẹwà síta ẹwà ẹwà ìkúkú ni ẹ̀ka ìta ẹ̀ka ìta ọyá lọ́wọ́ ni mọ́tò má lọ ọmọ mi láti wọlé ni. ọmọ mi kọ́ wọ́n ti wọlé ni ọ̀rọ̀ máa lọ. wọ́n máa ṣe àkọ́tọ̀ wáyé wọ́n àbúyẹ́ lọ́sọ̀ wáyé wọ́n àbúyẹ́ wọ́n ti sẹ́ẹ̀ wọnú ilé kọ́sọ́tà ìmọ́sọ́tà lọ́wọ́ nìyẹn. ẹ pẹ̀lẹ́ ẹ ṣé o ẹ ṣé o ẹ máa lọ ẹ máa lọ kò sáyè. Jọ́sí mi wọlé fún àjọkọ̀ máa lọ. Báyọ̀ kí wọ́n jọ àkọsílẹ̀ ìgbàsọ́lẹ̀ ni ẹni. Wàá sún ẹ̀wọ̀n ni ìwọ gba gbàgbọ́yọ̀ ní lọ sẹ́wọ̀n. Ọwọ́ yẹn tó máa ṣí kẹ̀tì ẹ fún ẹ kí ló gbé náà pangolo ṣí kí ni. bẹ̀rù mi àṣà mm-hmm. ni bẹ̀rù kú bẹ̀rù àrùn ká ní kọ́ ọmọ kù sí mi. Um, rọmọlá hmm. jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún ẹ. sórí irú obìnrin tó bá rẹwà bíi títí ẹ yìí ṣùgbọ́n pé èrò máa ń ba àwọn ọkùnrin láti súnmọ́ wọn débi ká wá sọ pé ó fẹ́ dẹnu fẹ́ kọ owó obìnrin báyìí ẹrú máa ń bọkùnrin ni bẹ́ẹ̀ ni mi ò parọ́ fún ẹ wọ́n náà wo bó ṣe rí bó ṣe dùn lọ́mọbìnrin kí ẹ̀kọ́ kan sọ pé jẹ́ kí kàn sẹ́yìn dẹ́n kí o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹrú máa bá a. ẹ̀rù lásán làṣà tí wọ́n máa ń dá bẹ́ẹ̀dì yìí eléyìí fi ń sá. irọ́ ni. there is nothing there. Ah, ṣé wọn kan àwọn obìnrin náà a máa ń ní feelings fẹ́yìn ọkàn but I can encourage her to work. Buying, you know how guys think obìnrin bá ti wá báyìí lè máa maybe she's a loose person or something but i'm happy this is working out. Oh, many potential. yes and um, it's <coughs> it's actually no big deal hmm? at least èmi àti ẹ ti jọ wá ń and i'm happy i have you. So, mm, ah, this is just him. I love this. I love you too. Baby girl, I want to discuss your thing. Má jókòó, I'll find a drink. Me understand o. Àbí kí n me will believe nǹkan tó ń sọ báwo ló ṣe máa sọ pé Rọ̀mọ́lá àti ọkùndémọ́lá bó mọ nǹkan tó ń sọ. ẹ kílé tí wọn máa sọ̀rọ̀ báyìí náà mi ò mọ nǹkan tí mò ń sọ ni mo ṣe nǹkan tí mo rí àdébò tí mo gbọ́ fúnra mi. tòtòtò bá kọ́ má pàdé láì ní time around. stop ẹ̀ à mo mọ nǹkan tí mò ń sọ làmì ò stupid. ẹ o. káàbọ̀ o. dúró náà tó ní nǹkan tí ìmàdé sọ nípa ẹ̀. kí ni ìmàdé sọ nípa ẹ̀. alóòkọ̀ gan-an for the fact that o tún ní ẹfọ́ntì òun béèrè lọ́wọ́ mi pé kí ni ìmàdé sọ orí ẹ̀ ti dàrú mi ò ṣe é kọ́ kí ni lọ ara yẹn. àwọn bàbá ẹ ló stupid mi. ah really ah. you know what mi ò tí ì ní ẹjọ́ tí mo fẹ́ bẹ̀rù but this is so fun ní wákàtí tá a wà pé i call today i met you you are evil. báwo ni wàá ti rí ọdún tó yẹ fún ọ̀rẹ́ wa tó lè tó fi kọ́ lórí ọ̀rẹ́ wa. ẹjọ́ tọrọ lọ má sọ fún pé kí ní sùn ajá ẹ̀ ní kò so mú. èmi la já orí bèbí ti dàrú orí ẹ̀ ti dàrú

boyfriend ló wá ní kò ṣe léyà kó máa tún sí kiri. ex oh, boyfriend for God's sake ó de wa relax. ó ní ìgbà bọ́dà. ẹ jọ torí ọ̀rọ̀ anybody ó lè fẹ́ anybody. orí ẹ̀ ò pé ó lè fẹ́ bọ́dà ẹ̀ ó sọ fún ẹ lẹ́yìn ìta you let me clear you. nítorí ẹranko tó jẹ́ bìtíríà tó jẹ́ ó lè wà lórí pẹ̀lú wa. wà lórí nípa jẹ́ jẹ́ àfọ good very good. <sighs> èmi ò sọ pé mi ò lọ. <laughs> mo máa lọ àmọ́ kí n tó lọ owó tó jẹ mí jẹ́ kó dúró àkáǹtì mi ìwọ máa ti ṣe hàn ìwọ náà jẹ mí lówó jẹ́ kí n gbà láti and again ẹrù tó gbà lánàá kò sọ́pọ̀ pẹ̀lú ọ̀rẹ́là èmi ti mọ̀ pé actually òun sọmọ and for your information tẹ́ bá gbàgbé ilé ta wà nú ẹ̀yìn ẹ mọ̀ pé together lájọ gbà. problem peter ti ṣe mistake yẹn. àjọ ń sanwó ẹ̀ ni àjọ dá wa ni each and everybody máa mú kótà tiẹ̀ wá tí n bá máa kúrò níbí báyìí ibi tí mo lówó mi dé tó ṣẹ́kù ẹ kó fún mi. ah oh analyse. yes i have to ẹ kó fún mi kí n tó lọ. <laughs> ẹ lọ́ọ̀ pé ṣe wà ní ìsìn ọ̀gbẹ́lẹ́yà ló ṣe ìtòrò dry support yín láti lè. àpò mọ́ sí dry. without that àbákò la ṣe rí rẹ̀. ìwà àtàwọn one love vibe will keep us together in this house. Ah, ah, ah, I'm serious o parọ́ ni. àdókè ẹlẹ́bí ni ọ̀sùnjẹ́ iná ó máa ń fún mi ní gbọ́ngbọ́n gbàgbọ́. ẹni ìlú máa kó lọ́nà ọ̀gbọ̀n ní ṣùgbọ́n àlàyé ṣe tẹ̀sán jọ. ṣùgbọ́n sọ pé bá di ọmọ ayabo ni owó wà lẹ́tù bí omi òjò. ẹ náà sọ̀nà ní sùúrù wọ́n fún aláàrẹ̀ wò pé múlù tó bá lọ ti lọ lẹ́yìn ọmọ mi ọ̀rẹ́ náà sí. wọ́n wá o ní sùúrù jábìra wa o. ṣé ló tọ́ gbà? mo gbà nìyẹn àtọwọ́ wa ìwà wá wá kù ní sùúrù ìwọ náà wọn ló gbà. ṣọ́ọ̀tì ẹ̀ ni mo ó ní one twenty àbí. ọ̀gbẹ́ni àfiyẹ́lẹ̀ ó yẹ kó ya náà wọ́n ti ya òbí kọ́lé náà gbèsè ẹ̀ kí ló tó ń gbanu náà kí ló tó ń gbanu wọ́n ti jẹ́ kí wọ́n lè máa sọ̀rọ̀ náà wọ́n lè lọ́ọ́ lóde yìí ah, wọ́n ti wọ̀ lọ́wọ́ ní ìbò. ó ní ìyá wọn ṣe tún bẹ̀rẹ̀ àjẹ ló ń bọ̀. kó sábà lóde yìí ẹ má yẹ kí ìṣe wẹ̀rẹ̀ fún o ẹ kó sì máa fún o. Hey ọmọ mo pè kúrò ní sí ẹ̀ dúró. ọmọ ìyá mi gbẹ̀ngbẹ̀ bàtà ah, ah, mo ti gbọ́ ròyìn ẹ̀ gan-an a ti gbọ́ pàtó ṣe gbẹ́rẹ́ láti aṣekínni àti wàá bá ẹ bẹ́ẹ̀ ọmọ tó wá ṣẹlẹ̀ ìgbà tí máa gbọ́ sítórì ẹ̀ gan-an mi sọ pé irọ́ ọmọdé èkó ti káàsìtò bí yóò mọ̀ bọ̀ mọ́ aláìkẹ́ pé wá jẹ́ star ó tún wá jẹ́ professional iṣẹ́ tó tún ṣe mo tún gbóṣùbà oh, fún ẹ ọmọ mi ló tún sọ ìbò kúrò mẹ́ẹ̀ẹ́ná fáńgẹ́lù kí sẹ́ẹ̀sì olè ńlá sílẹ̀ fún un ó sórí àti ẹ̀gbọ́ sórí ẹ̀ ìfáàs gan wọ́n tún sún kódà àtún bẹ́ẹ̀tì lẹ́ lórí gan mo dúpẹ́ lọ́wọ́ epo ò jẹ́ kí n lose tó bá ká ní mo lose ló máa dùn mí gan ti yẹ tẹ́tẹ́ ń bè ni mo á tún á fi fóònù kékeré mo á tún fi test ẹ̀ fóònù tí ò tiẹ̀ tó standard yẹ rárá ìgbọ̀ngàn láti máa mọ kí ni àti máa mọ olè olè ní ẹ fóònù yẹn mu wá. excuse me ẹ má embarrass mi mi ò mọ yín náà kí ni gbogbo ìdọ̀tí eléyìí. ta ló dẹ̀ tiẹ̀. even if you want to ask a woman how there is a way you should do it. ah àbúlé ibùkún nìyá ẹ̀ ṣé òun ra sáǹkan. olórí burúkú ni wọlé má ṣe pè fún mi náà. ṣé o o ṣé o ti gbàgbé mi ni mo rí ẹ̀mẹ́rin lẹ́ẹ̀kan tó fi o ṣe bẹ́ẹ̀ ni pé o fẹ́ ra bọ́tú wọ́tà àwa fi fún ọlẹ́ àfi dẹ ẹni ò ní change ó kàn gba omi ẹ o dúró gba change gan o dẹ̀ lọ nítorí o mú fún. omi tí mo ti mu láti gbà wọ́n ẹ̀sìn. wẹ́ẹ́ dúró ń bẹ àwa ṣé òun ṣeré ṣé òun mọ̀ ọmọ ni ṣé òun mọ̀ ọmọ ni wọ́wọ́ mi ṣé eré mo jọ bọ̀ títí bá gbé ńlá fún ẹ wo etí ẹ̀gàn wo etí ẹ̀gàn nígbà dúró ya wèrè ṣá à ń sọ fún ẹ mú fún à ń tún fi sáì sọ fún ṣe bí olórí burúkú ṣé kí mo dání kan wá ó ṣe kí ṣe kí n pa ọmọ àdúgbò fún ẹ sìn ṣe ní òní sùúrù ṣe kí n pa ọmọ ó dà ṣe ká yẹ ẹyẹ ṣe ká yẹ ẹyẹ ó dà bòlí. báwo kìíní sáré àbọ̀lé burúkú ni bá mi bá bá ń bẹ̀. I did not take your phone. okay tí bá ṣí báàgì ẹ̀ ti bá bá fún tí mo sàn bẹ̀ small fún mi ìyá ẹ̀ pa. I think there is a mix up somewhere mi ì mọ̀ pé mo mú fún. gbà àbá máa ṣe bẹ́ẹ̀ ó di náà àmọ̀ kó di olórí Yorùbá ṣe orí ẹ̀ pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́ o tó ti àá fi tẹ́ẹ̀sì wọ ni ó dẹ̀ ó dẹ̀ mo kó náà nì lórí ibùkún yà máa lọ tẹsẹ̀ mọ́ ni ṣé ká jáwé fún ẹ̀nà ẹni òun rìn máa sáré nì ṣé kí máa tẹ̀lé kí máa pọ́n lélẹ̀ lórí ni sáré rìn àní sáré mọ̀ ń wù ẹ́ ó ṣí èrè ṣá àbúkà gbọ́ ẹ̀wọ̀ gbó ó dẹ̀ fáyìn ọwọ́ mú mi. kò yé mi mọ́ o kò yé mi mọ́ níbo lọ̀rọ̀ ayé mi wà ń lọ. ohun gbogbo wá dojúrú. ikú kò wáyà jẹ̀ sí lọ. ojú tì mí o mò ń ṣẹ̀sìn káàkiri ìgboro. ó. fojú tì mí èyẹ mi mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ah, ṣẹlẹ̀. màmá ẹ ṣe wọn jọ o nǹkan tí mo ṣe wá léde mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ fún oore ńlá tẹ́ ṣe fún mi <laughs> ṣẹ́rọ̀ kan mi yẹn èmi àti ẹ̀ a ti fẹ́ ṣe wedding wa <laughs> Mama, màá invite mi. ilé <laughs> mi sọ fún wọn jọ sí pé kò fọkàn ẹ balẹ̀. Mm, ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni màmá <laughs> ìdúpẹ́ yẹn ìkànnì nǹkan tí mo torí ẹ̀ wá sí bíbá ìgangangangangangangan ṣé rántí ọ̀rẹ́ mi jọ sí tí a ṣe. tọkùnrin bẹ́ẹ̀ ni. tí ó hàn wá rẹ̀yìn rárá. bẹ́ẹ̀ ẹ rántí kí ni ta ṣe fún yẹn tó fi ń jalè kiri yẹn ẹ̀hẹ́n èmi wá wá ní ìsìn pé màmá èmi ti lọ́kọ o mo ti ládé lórí o mo ti ní ọkọ ti tèmi o ẹ wá bá mi dá padà ké rìvásì ẹ̀ padà kó má jalè mọ́ láéláé sódà tòun náà wá rọ́kọ tiẹ̀ àríbùjókòó ayọ̀ nǹkan tí mo ṣe wá nìyí. <laughs> Ah! ṣé orí mi tó ń wò yìí funfun làwa àwa yìí ṣe bí a gbọ́dọ̀ fi funfun lọ ṣe dúdú ṣé o fẹ́ gbọ́ mm. èmi ò ṣe nǹkan kan o mo ò ṣe kíni kan pẹ́hùn èyí tí mo mú lé ẹ lọ́wọ́ yẹn òfútùfẹ́ tẹ arúmọ jẹ lásán ni. <laughs> mama ó dà pé ẹ ẹ tí understand nǹkan tí mo sọ a ní ọmọ tí mo wá síbí báyìí tẹ gbé nǹkan fún mi ẹ bú tẹ ní pé tó bá ti délé o kò fi sínú omi o tó bá ti fún omi tó bá ti mú báyìí gbogbo nǹkan máa bẹ̀rẹ̀ sí ní ìgbà tí mo délé báyìí mo fi kíní ẹ̀ so mu ó dẹ̀ mu àtìgbà tó dẹ̀ ti mu mi ẹ̀ báyìí ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní jalè káàkiri mm-hmm. ó ti mo ní kí n wá sí ìgbà wa sọ fún yín pé kíní yẹn ẹ jẹ́ kó stop ẹ reverse ẹ̀ èmi ò fẹ́ kó jalè. <laughs> sórí gbogbo àlàyé ẹ pátá olóyè mi o tèmi ló kù díẹ̀ káàtó tí ó ti yẹ ọ ń wà farabalẹ̀ ṣàlàyé fún ọ sórí tọ́lọ́kọ rẹ̀ ní pé kí yẹn kò sí kankan tí mo ṣe o bẹ́ẹ̀ ni. kò sí nǹkankan. èyí tí mo fún ẹ yẹn òfò tìfẹ́ tẹ́ bá ń ta lásán ni. ṣé o wá mọ ohun tó wá jẹ́ kí ìwọ pẹ̀lú ọkọ rẹ dẹ̀ ní àpapọ̀ báyìí ìgbìyànjú ẹ ni o ìgbìyànjú ẹ sárakùnrin yẹn òun ni o kì í ṣe pé mo ṣe jẹ́ kọ́ sórí gbọ́ tó ti dé bí báyìí ni mo ti wo ṣàkun rẹ̀ tó ti tí mo ti rí i pé ogun ayé ọ̀rẹ́ ẹ̀ tó ń jà lọ́wọ́lọ́wọ́ ó lè jù tí wọ́n bá wa lọ. Ah! bẹ́ẹ̀ ni ló ń ṣe o sí ìṣe mi ibi wà lọmọ yìí ti wá ojú lọ́gbọ̀n tó ń jà báyìí búrú ti rí búrú ti rí lè báyìí. ṣé o fẹ́ gbọ́? ṣòro ọ̀rẹ́ rẹ̀ ẹ̀bọ ló nífẹ̀ẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ẹ tí ó bá ń ṣe nǹkan kékeré tó ṣẹlẹ̀ láàrin wa ẹ èmi nífẹ̀ẹ́. ìwọ̀n lọ tó o bá mọ̀ pé nífẹ̀ẹ́ lọ sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé kó yọjú síbi kémi rẹ̀ jọ fojú rìn jù báyìí. bàbá tán. màmá ẹni pé kí n kí n lọ bọ́rẹ̀ mi pé kó wá rí yín ah, màmá yẹn ò lè wọ̀ lè ṣẹlẹ̀ náà. Ah, ah, báwo lè fẹ́ kó ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ẹ̀yin náà mọ nǹkan tó máa ń sọ pé ẹni téèyàn ti gbọ́ pé kó lè fojú re wòyàn mọ́. ó gbé yẹn tì ní o. màmá kò lè wọ́ kò lè ṣẹlẹ̀ ṣé rọ̀rọ̀ mi àtọmọ yẹn ó ti jọ sọ àtò à lè pàdé mọ́ láíláíláíláíláí kí wọ́n lọ sí bẹ́ẹ̀nsì kí wọ́n lọ máa sọ pé wọ́n sọ pé ẹnu wo gan mo fẹ́ fi sọ. àfi kó débi. màmá kò lè débi. ó wà bá ṣe fi jírí jírí èmi rẹ̀ tó bá wa kọ̀ tó lóòlè mú débi ṣọ́ra rẹ̀ rẹ̀ <laughs> ikú mò ń wò wájú orí rẹ̀ yìí. ikú bíi ti báwo. ń tẹ̀lé kiri ni kódà kò gbọ́dọ̀ pẹ́ kò gbọ́dọ̀ jìnnà ah. kó o tó mú kàn mí lójú. ikú hmm. ni ikú ni kì í ṣàrùn. Thank ah. you ọkọ tí mo fẹ́ nìyẹn ìjọ ẹ bá mi wà ẹ bá mi wá jáde ìjọ mo ní láti fojú mi rí. ẹ eh, gbà eh, eh, so wọ́n lọ sọ̀rọ̀ báyìí àbí wọn náà kọ́ rè é ojú ọjà alájà ń gbọ́kọ̀ ọ̀rẹ́ wa ń ṣe báyìí wá ní ká máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún kí tí máa bẹ sọ́njọ́ sí ó ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé wá ní o wá ní o ṣé náà ó ti ṣẹlẹ̀ ń sìn kò yẹ kó wá sọ́dọ̀ wá kó wá síbi ká máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bòdì náà àbí kí lélẹ̀ ń bá wa sọ. nítorí o the last time mo sọ pé ṣe bó ti mature o lè make decision tó bá wọ ẹ decision tó dẹ̀ make láti gbọ́kọ̀ rẹ̀ ó náà ló dẹ̀ máa make láti lọ bẹ̀ àbí wọ́n ti wà ó ti ẹni ká bẹ̀bẹ̀ ṣàmù tó wà ṣàmù tó lọ. ó dà pé ẹ understand nǹkan tó ń this matter is between life and death Hey Joe ṣé ẹ wà nǹkan ẹwọ mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ wa yìí o tí gbogbo wa nífẹ̀ẹ́ kó ẹ ń dúró ẹ jẹ́ ká jọ lọ síbi tó bá wà ẹ kò mú mi lọ sí in fact ẹ lè má tẹ̀lé mi lọ ẹ kò fẹ́ gbẹ́ mi dákẹ́ ẹ kò gbẹ́ mi dákẹ́ kí n lọ ó nífẹ̀ẹ́ ta ni ó nífẹ̀ẹ́ ló ṣe ìwọ tó tó yẹ fún ẹ ẹ jọ torí ọlọ́run ìfẹ́ kí láàrin fàdí ẹ ṣé kò ṣe bí ká pa ká dín ká jẹ́ ká tún mọ ìgbùgbọ̀ ká tún sọ ni ó ah, nífẹ̀ẹ́ ló gbọ́ pọ̀ ẹ̀ no are you joking ah bá ti dàgbà tó ta rí gédégédé yìí ó dé sọ wá di kánú ó tọ̀ wá. ah but dúró on a serious note. ó sọ pé it's between life and death. exactly. but ètò oníkà bèbè àmọ́ bí tá a máa wá sí bọ́lá fẹ́ wá sí àmọ́ bí tó wá ṣíṣàn tó fi gbà fi pa.

Kọ́ ọ̀pọ̀ ni o. Ọ̀gẹ́ kan. Ee, àkókò ṣẹlẹ̀ ní sùúrù jẹ́ kó sọ̀rọ̀ kọ́ fẹ́ palè yẹn. Ẹnẹ. Mo tọ́ wa. Ọ̀ fọkàn balẹ̀ kò ṣe pọ́n tún fẹ́ rí ìgbà ọkọ̀ ọ̀gá ẹ̀ o. Kò tó bá ọmọ mi tó wà this is between life and death. Bó ṣe sọ sọ tó wà fún wa. N ò lè parọ́ mi, mo tọ́ wa. Ah! as a matter of fact gan mo máa ń pè wọn wọn ń gbé kọ mi mi kọ́ ni mò ń ṣí shop tí mo ti. mọ́mì ẹ má bínú máa pé mo mú màmá àti àwọn ọ̀rẹ́ àti Bísóyè wá sọ́dọ̀ yín màmá ló sọ pé àwọn ní nǹkan pàtàkì táwọn fẹ́ sọ nípa nǹkan tó ṣọ̀gá mi mà ẹ pẹ̀lẹ́ ma ẹ káàbọ̀ ma my dear ẹ pẹ̀lẹ́ ẹ ṣí ma àṣẹ. àjèrè ọmọ ọ̀ṣun wò mọ̀ fún wa èmi mo ní mo fẹ́ rí yín ìyá wa nítorí ọ̀rọ̀ bísóyè ọmọ yín òun ni mo ṣe wà. ṣé kò sí láburú mà. mo rí gbogbo làásìgbò yín. láàlá yín lórí ọmọ náà gbogbo ẹ ni mò ń rí. abẹ́rẹ́ mi báyìí. àmọ́ ìyá wa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí àtọwọ́ yín ni ẹ̀yin lè ṣe ọmọ náà. mi ì gbọ́ yín o màmá mi ò gbọ́ yín o torí gbàtẹ́ la inú sí tádúró ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ tó ń jáde lẹ́nu ẹ̀yin abiyamọ tẹ́ sọ wípé èmi lèmi ṣe ọmọ màmá iṣọ́ ara yín o ẹni wípé mi ò wá bá yín kẹ́ má ba àpòkọ ọ̀bànújẹ́ fún mi mu ní mi ìṣe wá báyìí o ẹ ti rí àràkọ́ta máa ń sọ nìyẹn o ẹ̀yin lẹ́ dá da lérú o ẹ̀yin lẹ́ dá da lérú ẹni pé ẹ fẹ́ da yẹ́rù sí i ẹ sọ wípé mi lè mi ṣe ọmọ mi bí sóye ó yá ẹ dìde ẹ dìde mo bá mo ní ẹ dìde kí ni ó yá yá ibi lẹ gbà jáde mo ní ká dìde kẹ́ máa bọ̀ mo ní ká dìde mo ní ká dìde kó mú ọ jáde ẹ gbọ́dọ̀ má ì jáde. ẹ gbọ́ màmá ẹ dúró tí mo bá fi jẹ́ pátá ẹsẹ̀ yìí ní ẹ́sítẹ̀tì <laughs> ẹ gbọ́ gbogbo yìí kà bear me witness tí mo bá fi jẹ́ pátá ẹsẹ̀ màmá yìí ní ẹ́sítẹ̀tì ẹ pẹ́ rárá lẹ́wọ̀n ẹ dúró ẹ̀wà ni mo promise yín bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ó gbogbo bí mo ṣe jẹ́ ni mo máa fi wọ̀n yín ó dúró ẹ̀wà ni mo promise yín ṣàtìgbọ́ bóyá. èmi á lọ ẹ wo arábìnrin gbogbo ohun tẹ́ gbàgbé èmi ò ràn yín létí ṣé ẹ ti gbàgbé èpè fi tinútinú ṣe fọmọ yẹn nígbà tó wà ní kékeré. ọmọlára. yes baby. Hmm? ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ látijọ́ mo ti ń bẹ̀rẹ̀ sọ látijọ́ iná ṣe ni hmm? bí mo ṣe ń wá jíjẹ ipò dùn mọ́ mi nínú ìṣòro dàbí bàbá ẹ pé mi ni màmá jẹ́ forever ni ọlọ́run. Hmm. báyà kọ́ ni. báwo jọjọ náà níbo ló fẹ́ kí n fi ọkọ mi sí àpótí gbàgbé babájídé mi ni. ọmọlára yes sir. kí lè ṣe ẹ lọ rẹ wọn ní tàbí rẹ kí n máa sọ fún ẹ tó bá ti sọ ọkọ ẹ bá mọ ní wípé wọn máa bá mọ mi jẹ ni. don't now we should understand. Ah! You said what, well, my baby? I want to eat. You want to eat? I know you're hungry. Mm. Do you know what you do for me now? Go into your room, watch your cartoons. Like, I'm coming in the next five minutes. What do you want to eat? Mm-hmm. Do you want cornflakes? Your favorite mm. cornflakes? You want it? Just five minutes. Yeah. Go, go, go, go, go, go, go, go, go. That's my baby. baby. Sure. Now that we are my my we'll pay ambiance. <sighs> <sighs> nǹkan ẹ̀kan tí mò ń bá ẹ sọ láti jọjọ ṣé bí mi wà nínú iṣẹ́ máa wò láìpẹ́ mo ní kò ní fẹ́ gbé ẹ̀tọ́ òun ní kò fẹ́ ṣe ìyàwó like I want to have you forever. Do you know I'm tired? I understand you are tired, but if I don't love you, I won't tell you love. Mi bò ìwọ ni love me jù. Ṣé òun tó ti ní láti dọ́dọ̀ ẹ tí mi ti ẹ̀ mọ̀ bóyá obìnrin kan wà pẹ̀lú ẹ, ìwọ ló ń ṣàyèbè, òun tọ́jú mi, òun ṣe everything. Kí ni mo tún fẹ́? So ìgbà tó mọ̀ ní pé mi ni mò ń ṣàyèbè, mi ni mò ń tọ́jú ẹ̀ mi ni mo ń kí ẹ fún ẹ ok ṣíyàn tó lọ rẹ ṣé kò máa fi ẹ sílẹ̀ o máa lọ bẹ́ẹ̀ láti jọjọ yìí. talk too much you don't need to talk i'm tired don't you worry. mo understand you too well but at least you should just dance to my tune. don't worry i will change ah stop that. it's no matter of change i want to have you forever. forever. yeah. mm that promise. Smile. babe i'm not smiling tó bá ti answer me. ah láti nǹkan tó ń ṣojú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe mí ni mo sọ fún ẹ tó bá ṣe tèmi mi náà máa ṣe tiẹ̀ that's only one can smile I love you. baby ìwọ ló ń sọ̀rọ̀ báyìí wo I swear to God Almighty èmi gan miss ẹ gan mo miss ẹ bàjẹ́ àmọ́ mi lè torí pé mo miss ẹ kí wàá ní kó máa kọjú bọ̀ ń lé láì kí n ṣe pé o ti parí nǹkan tó lọ ṣe yes mo mọ̀ pé torí tèmi àti bísóyè náà ló ṣe lọ so take your time kó kó parí ẹ̀ kó máa bọ̀ so inú mi gbá lè dùn yeah mi fẹ́ wà selfish hmm. I understand Oye yé mi ó mi you don't need to stress yourself take your time máa rọ́jú máa dúró ìtí mo ti ń dúró bọ̀ látijọ́ ìkòlè tó tó kù ti máa dúró náà you understand <laughs> I love you too my love we talk later baby please take care of yourself yeah you know I love you jọ̀ọ́. Mm-hmm. All right, <laughs> my love. We talk later. Hey ọ̀rẹ́ ọ̀rẹ́ o gbọ́ nǹkan tí ọkọ mi bá mi sọ ní sísá ló sọ máa lóun bọ́n lé máa. ah wow gègé gègé mi lè wait láti rí wọn. Ah, èmi gan lè wait láti rí cause ó mọ ìgbà tèmi gan ti ń dúró bọ̀ látijọ́ yìí gbọ́n nǹkan tí mo kọ́ ò pé kò tí ì parí nǹkan tó lọ ṣe. Ah, bí ó ti mísẹ̀ ni kí ni nǹkan tó lọ ṣe àjẹ́ kó máa bọ́lé láti ọjọ́ yìí ó yẹ kí inú ẹ̀ máa dùn ni. bẹ́ẹ̀ bá máa pè inú mi dùn bọ̀ mi nítorí pé èmi mì sẹ́ kí wọ́n á jẹ́ kó máa kánjú bọ̀ ń le ìtí mo ti ń dúró bọ̀ látijọ́ èkó tó ìwọ̀nba tó kù ti máa fi dúró so let him take his time kó parí nǹkan tó fẹ́ lọ ṣe kó dẹ̀ máa bọ̀ ṣebí tó yìnbọn àtọmọ náà ló ṣe lọ. àbí. Ah, ọ̀rẹ́ kò ń bẹ jàre jẹ́ kí ìbọn oníbọ̀dà máa bọ̀ wálé ah, ó yẹ kó miss wọn gan ó yẹ kí inú ẹ̀ máa dùn báyìí ni. ọ̀rẹ́ inú mi dùn eh, tó bá eh. ti dé náà ó ti ah, dé. mo tẹ̀lé wait láti rí wọn mo lè wait ó gba àwọn ó yí ẹ̀ náà alẹ́ ẹ̀pọ̀ kí ló fẹ́ èmi lè bá ẹ sọ nǹkan tó fẹ́ fún wọn máa rà bọ̀. nǹkan tí mo fẹ́ pọ̀ máa list ẹ ni n ò ní kánjú máa list ẹ ni. kí ló dé. ah má wọrí fèmí àti bọ̀dá jíjẹ́ lẹ̀ má wọrí máa list ẹ fún wọn ni. máa list ẹ. oh my baby hi how's everything hi yeah my baby coming to you like i bought you a lot of things but we are going to school tomorrow we take this to take this first yeah ah so you want to drink with mama okay. We'll finish everything. Mm -hmm. Oh. Mm -hmm. What's up with the children? Jọ̀wọ́ má sọ fún mi pé ọmọ nìkan ló joking. tọ́jú Kémídà. Kí ló ní ìbáyé pé o tẹ̀ tí ìjókòó tẹ̀ tí kì máa wọ ni máa sọ fún ọ̀pọ̀ wọn nù. Ókè tí mo bá tọ́jú ọmọ mi ọmọ ta ni mo fẹ́ tọ́jú. Okay, mommy, don't be jealous. Ah, ah. Hey, imagine. Ṣọlá ayé ẹ̀ báyìí ọmọ ẹ túmọ̀ ní epo òǹjowó òun. hey <clears throat> my baby i'm not jealous do you know what you will go to your room now and sleep ọwọ́ tí kò lọ sí school lọ́la so go and sleep now. Ah, ṣé ò ń lé ọmọ mi ni. báwo ṣe máa lé ọmọ ẹ ọ̀la ni monday ó máa lọ sí school now. no no no you can go with your drink so you can be having some. <laughs> ló ṣe kí ni kò yẹ wọn ló yẹ pé mo jẹ káàtì ìdè mo rà kọ fọmù ó tẹ tí ìgbẹ ìgbé àwọn láti tọjẹ àbí mo rà kó tún ju ọmọ kékeré. náà tí ń jẹ́ kí n máa fi sọ máa àríwá ti jẹ́ pé mi ò láìpẹ́ àyè náà rí mi lọ bí. àná mi ah, ọmọ àpèjọ mẹ́ta ọkọ̀ pẹ̀lú ìyá ah, ìjà yìí. ó wá ṣe fírífírí kó ṣe bá ṣe sọ lélẹ́yìí. iṣẹ́ ló sọ ọmọ nù bí kò. àdúpẹ́ fọlọ́ ẹ̀mí tó rẹ̀mí. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́run tún ṣomi padà. kọjá wa mọ̀ kọjá hmm. each time tí bá ti post picture yín hmm. sórí WhatsApp status mi àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi wọ́n máa sọ fún mi pé ah ta ni wúmà yìí wọ́n máa sọ fún mi pé ìyá mi ni o àná bí ìyá rẹ̀. Hmm ẹ ṣeun ọkọ mi mo dúpẹ́ hmm. mo dúpẹ́ ọkọ mi. ọkùnrin jíde káàbọ̀ báwo wà ní gbogbo ilẹ̀ ló gbẹ báyà àti ìrẹ́ ní tèèlì ààrẹ ní tèèlì gbẹ. ẹ lọ wá kánjú ni o. bébí ma wọ́n má stress ààrẹ our ah, sweetheart you don't need to stress ẹ̀rù pọ̀ lẹ́bi bá níbi mi ti ṣe shopping dákó fún àwọn heels àwọn wears irun ẹbí tí mo tún èmi tún bí pé aṣọ́bìnrin ah, ni ẹni kí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé torí pé àwọn èèyàn mi wọ́n fẹ́ jẹ́ kó wà happy so you have a lot with me so chill na bebere right I Chill, just chill. Èmi ti Miss sọ̀rọ̀ mi. Uh-uh. Mo ti Miss. sẹ̀. Ojú ẹ̀ bó ṣe ń dán. Kọ́ wo máa yàtí máa sẹ́ lọ. Ẹ calm down. Kí ni? Kò tó mọ ọmọ èmi ló kọ́kọ́ mọ. Èmi ló kọ́kọ́ mí ah. Relax bye. My baby. Come here, darling. Hey. Ọlọ́run ah, jọjọ́ tí What? How are you? Fine. Mm. But, baby, hmm? ìgbà tí à ń bọ̀ lókè sí, ọmọ mi kí máa hàn nísàlẹ̀ ó pè ní dádì. Oh. Ṣé jọjú ṣé kò ṣe ní bọ́wà tó wà sálẹ̀ ló ń sọ? Ọmọ hmm? kò ṣẹ̀dẹ̀. Oh, you know that your daddy downstairs now. Ah, babe, we miss. Ọmọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ìgbòǹgbò ni máa yìn. Really? Máa yìn nice. Tó bá lọ síbi iṣẹ́ tó bá dé báyìí tó bá ra gift fáwọn ọmọ ẹ̀ báyìí ó máa gbé tọmọ ẹ̀ lọ́tọ̀ ọ̀nà. Ọjọ́ pizza, ọjọ́ ice cream, ọjọ́ fast food akọni àwọn òṣèlú ìlú ìsòyè Emmanuel sir thank you so much. Olúwa máa máa máa ṣọ́ wọn. Àmín. Gbogbo nǹkan tó bá dáwọ́ lé, á dẹ̀ máa yọrí sí rẹ̀. Àmín. Um, ah, mi ìdá mọ ibi my bọ̀bọ̀ yìí gbé o. Ah. Daddy, call him now. Ah, that's my girl. Daddy! Bisoya, how are you? Fine. What are you doing here? I came to see my uncle. But Dad, why didn't you come home? And we miss you. That's my girl. I miss you too. Yeah, the reason why I've not been coming home, I've been busy with jobs and all. But trust me, I'm coming home this Saturday. I'll take you to cinema and get you some ice cream too. Yeah, I'm like, girl, I love you. I mean, I'll to like. <laughs> Daddy. Your dad? Daddy, ti báwo? Daddy told me wọ ni. Daddy told me wọ ni. Wọ́n mi ò fẹ́ wàhálà o. Mi ò Sweetie, who was that man we met today? Don't lie. Mommy, it was that man that is to come before this daddy came. Which which daddy? Dákẹ́jọ́ dákẹ́! Má pariwo mọ́mọ́ fún mi. Ah! Àbọ̀ abálọ̀ rẹ̀. Baby, just go upstairs, get your tab and watch any movie of your choice. Eh? Go. Mommy. Yes? Mommy. Mommy. Yes? Better say the truth now. This truth, which oh, is like back in the mouth. Why put your mama for me? I'm sorry, you know, ọmọ kékeré bẹ́ẹ̀ back ọdẹ the sọ́rí. Rubbish ni ẹ now. Huh? ni? Calm down. Ta ni máa tí ọmọ mi ń sọ Ah, mi? Ọmọ mi! Ah. Kí ló ṣe? Ah. Kò tí ní nǹkan tó mo You have to ah. relax. You don't need to shout. What? ta ó ní bóyá wájú ó ní ah. àti just have you sit ah. here. so you have to relax. Ah, kí n bẹ̀ sọ̀rọ̀ ló ti rí. kí ló ṣe ó wá èyí ò ní kí ẹ kí ló ṣe. <sighs> Ah. what happen now stop Jide kí ló ṣẹlẹ̀ now ìwọ kíkì ẹ̀ hmm. máa ń wọ ẹ̀ dáadáa <laughs> okay, you know what? I can explain everything. Oh yeah, let me start explaining. Jide. Jide. Ah. <laughs> Jide, you know what? You should, you should just let me talk. Oh, jẹ́ kí n sọ̀rọ̀ tí yóò kọ́ you ni o kò sọ̀rọ̀. Jide! Jide! Ah! I don't die. I don't. I'm dead. Like I'm a dead person. But you go back. Yeah? Jide! wíì ta ló wà ní ètò ẹ wá bá mi ẹ wá bá mi wò ó mi lábẹ́rẹ́ á dégbò bó tilẹ̀ nǹkan dání tó àmọ́ eléyìí gbàdá jiná ọkọ mi jọ ọkọ mi ó fi ọlọ́run bẹ́ẹ̀ ni mo fi Ọlọ́run bẹ̀ jọ kọ́ mi torí Ọlọ́run kó sunkún láti nídọ̀la ó ní kí n tó lọ padà mo fi Ọlọ́run bá bẹ̀ kò sẹ́ni tó tó tẹ́ lọ́rùn gbogbo àná gbà fọlọ́run ni mm. kò ṣeé ṣe èyí méjì lẹ́jọ́ ń gbénu lé ó wá di tẹnìkan ṣoṣo kò wá rẹ nìyẹn mọ́ kò fọlọ́run bẹ̀ ọkọ mi jọ. ẹ ṣe máa ẹ ní sùúrù tó bá tẹ̀ wù sí ẹ̀ ọ̀tẹ̀ wàá wò tọ́ nínú ìgbà mú ibi sórí ẹpẹlẹ ọlọ́run àwọ ìpè ìpẹlẹ ni àmì rírọ ẹ̀ mọ̀ fún. Ah. ìwọ ọmọ yìí ó fi títí ẹ kó bá mi ó fi tí ẹ sọ mí di opó ọ̀sán gangan. Ah. Bísóyè sí ìgbà tó bá lò láyé ìdùnnú ò ní jẹ́ tiẹ̀ ìwọ náà má máa rí bànújẹ́ o dúró náà ṣé wọn ń bímọ ni mo bí ẹ ni mi ò jèrè ẹ ìwọ náà ní jèrè ara ẹ ìwọ mo ṣí ọmọ burúkú. Ah. ẹ má bínú sí mi má. ó ah. ni mo fi tinútinú ṣépè fún àmọ́ ó ti pẹ́ ṣé èpè èpè èpè èpè máa jà bẹ́ẹ̀ yẹn ni. Ah. arábìnrin èpè kékeré tí wọ́n ń wò yẹn tẹ́ ìró pé pé kékeré ni àyè mọ́ yé tó ti dàrin àjọ ọmọ ẹlòmíì rù èpè kíjà ló jọ yorùbá bọ̀ ọlọ́mọdé bú oko ó bojú ẹ̀yìn òjọ́ kọ́ lolúwéré ń jà àwọn ọmọ tá a fi ẹnu ṣàdúrà fún ó ń ṣe lórí wọn ká má sọ mi débi ọmọ tẹ wá ṣépè fún. ṣé gbàtẹ́yìn ṣé pé àkókò yẹn ẹ mọ̀ wọn àwíṣẹ́ tó ń kọjá tó fi ṣàánì ẹ jẹ́ ká máa wọ̀rọ̀ sọ fáwọn ọmọ wa àmọ́ ní báyìí o kò sí ṣíṣe kò sáì ṣe ẹ wọ ọmọ yẹn rí bẹ́ẹ̀ ni torí ẹnu tẹ́ ẹ fi ṣépè fún lọ́jọ́ sí òun ni ká ẹ fi ṣàdúrà báyìí ó ti wá láti bí ọjọ́ mẹ́ta yóò rí àbí ẹgbọ́n àbí wọ́n ní mọ́bi tó wà ní. mọ́mí mọ́bi tó wà. àjọ ah! ìdí ni ó ní ah! tó wà. ìyẹn náà bá yí mọ́bi tó ah! títí títí àtúntò ó ṣe ó ṣá ó ṣá. Kémi ọmọ ọlọ́rẹ́, èmi ò lè máa bá yín wá kí èmi ọmọ ilé o, tí ó kò ní mọ́ mi lórí èpè òbí kò ní ìjà mi. bàbá mú mi kúrò nínú ẹ̀wọ̀n yìí ẹ̀wọ̀n rẹ̀ Bisaye! Bisaye! Bisaye! Bisaye! Bisaye! Bisaye! Bisaye! Bisaye! Bisaye! kábíyèsí jáde níbẹ̀ bá mi ṣe ogún èpè yìí kò ní mọ́ mi ẹ̀ èpè òbí kò ní jà lòun o. padà mọ́ ahọ́n wa ìdá olójú méjì ni ó ti ń ṣe rere bẹ́ẹ̀ ló tún ṣe ibi mo ní pẹ́yì lóhùn ọ̀rọ̀ tó. pé òbí kò ní jà mí kò ní mọ́ mi òwe Èdùmàrè mú mi kúrò nínú ẹ̀wọ̀n yìí níbi táyé dè mí mọ́ jọ̀wọ́ mú mi kúrò.